أعوذ بالسميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله Ada ọpẹ́ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo, ọba tí ó tó fi ìṣọ̀rọ̀ ṣọ́ra láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀rọ̀ fi wá di ẹyọ mọ́kànlá ìdá kìíní nínú mẹ́ta ọ̀mọ̀lọ́rùn ó ti lọ báyìí ìdá kejì òun náà ni ó tún bẹ̀rẹ̀ abẹ ọlọ́run àlékún dáadáa ọlọ́run ó ṣe fún ẹ̀rọ ọ̀kan wa lára ọlọ́run láwọn wọ́tà ìlà ìlànà ọlọ́run ní ìtẹ̀síwájú àwọn mọ̀kọ̀dìmáàtì àwọn àlàyé eléyìí tí àwọn ń ṣe fúnra wa nípa àwọn nǹkan tó yẹ ká gbọ́yé síwájú tẹ̀síì a ti ṣàlàyé kọjá lọ àwọn oníranran bóun bá ṣe máa tú àlùkùrán bákan náà ẹni tó fẹ́ tú àlùkùrán mi lógọ̀ tí ń ìlà lógọ̀ tí ń ó kọ́rọ́ ó fẹ́ tú kùránì láti èdè kan bọ́ sí èdè kan àwọn mọ́tẹ̀mú bíi mẹ́ta eléyìí tó yẹ kó wà lálẹ́ tí àwọn afárasẹ́ Muhammad bin Saleh Al-Uthaymeen tí wọ́n ṣe àlàyé gẹ́gẹ́ bí a ṣe ń kà á dàbí láti inú ẹ̀sìn wọn lónìí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run á tẹ̀síwájú níbi tí a dúró sí lánàá a ti ṣe lálàyé fúnra wa lánàá àwọn tí wọ́n gbajúmọ̀ al-mushtahirun bit-tafsir min as-sahaba àwọn sàábì ànábì tó já sí pé ọ̀gá ni wọ́n tó bá di ká tú al-Qur'an afẹ́ akọ kò sí bá a ṣe fẹ́ tú al tá a nínú àdá akọ wọn a ní àwọn kòlàfà rọ̀ ṣèlú àwọn àrólé afinilọ́nà mẹ́rẹ̀ẹ̀rin Abubakar Umar Usman Ali ajẹ́kọ̀ọ́yà pé wọ́n mọ tẹ̀síìrì ṣùgbọ́n Ali ọmọ Abi Talib rìwáyà tí wọ́n gbà wá lọ́dọ̀ tiẹ̀ nípa tẹ̀síìrì ó pọ̀ àwọn yòókù lọ torí bàtà wọn bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nínú àwọn sàbí wọn bẹ láyé ó fà tó jẹ́ pé ṣùgbọ́n nígbà tí èdè ayé Ali ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àwọn sàábé wọ́n ti kú ó fa kọjá sí pé rìwáyà àti Ali lábala tafsir ohun ti àbúbákiri rúmà àti Usman lọ kìí ṣe pé wọn nímọ̀ yẹn atúwáṣọ nípa afá àwọn méjì Abdullahi ọmọ Abbas àti Abdullahi ọmọ Mas'ud àjẹsọ àwọn ọ̀rọ̀ eléyìí tí kọ̀ọ̀kan wọn tí wọ́n gbà wá nípa àwọn ọlọ́pàá nìkan gbogbo wọn lónìí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run al-mushtahiruna bit-tafsir min at-tabi'in òun ni agbọ́nrin tó tẹ̀lé gẹ́gẹ́ bí a ṣe ń kà á jáde fún àwa láti lọ tafsiru Ibn Uthaymeen ti bàbá wa Muhammad bọ́ọ̀ sọ́ọ́lẹ̀ al-Uthaymeen bàbá ní ishtaro bit-tafsir min at-tabi'ina kathiruna bàbá ní tá a bá ní ká sọ nípa àwọn tàbí rọrùn àwọn wo ní jẹ́ tàbírùn àwọn tàbírùn náà òun làwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé àwọn orí ànábì sójú ṣùgbọ́n wọ́n rí sàábé torí ànábì àwọn ò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàábé tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì kí ló jẹ́ káka wọn náà wọ́n ara àwọn èèyàn rẹ̀ anábì wa sallallahu alaihi wasallam ó jẹ́ kó wà nínú ìwáyà yìí pé kọ́ọ̀lù òun ẹ̀kọ́ ní fún màlẹ̀bí na yẹlú náà fún màlẹ̀bí na yẹlú náà ó ní sẹ́rí sẹ́ńtúrì ọgọ́rùn-ún ọdún tó lóore jù òun lọ́gọ́rùn-ún tí mò ń bẹ nílẹ̀ lẹ́yìn wá àgbà náà ọgọ́rùn-ún tó tọ́lẹ̀ lẹ́yìn wá àgbà náà ọgọ́rùn-ún ọdún ó wá di three hundred years ọgọ́rùn-ún ọdún yìí ó kọ́fà ìkejì kọ́fà sẹ́ńtúrì àwọn ìkẹta ló wá kọ́fà sẹ́ńtúrì àwọn bàbá sọ́jà ló fẹ́ nínú àwọn eléyìí òun wọn ọ̀tọ̀ Ibn Abbas nìkan ó láì mọ iye ọmọ ilé tó tó kọ́ ní tẹ̀sí sẹ́ẹ̀fẹ́ adáko òun nìkan ní ìsìn òun kọ́ ọmọ ilé tó mẹ́wàá mẹ́wàá ọmọ kí ni o tẹ̀sí láàrín káwọn ọmọ tẹ̀sí wọ́n pọ̀ sí àbí wọ́n pọ̀ sí wọ́n pọ̀ sí Ibn Mas'ud ó láwọn ọmọ ilé tó tiẹ̀ kódà ìyàwó Aisha ó jẹ́ ìwádìí sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀ ó láwọn ọmọ ilé tó tiẹ̀ àbúrò rírà ó láwọn ọmọ ilé tó tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ní fàmílíwò ó ń bẹ nínú wọn àwọn àfa àwọn fi fọ́múlà kún wọn wọn kọ́ wọn sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ òun ni ahalu maka àwọn kéde o ahalu maka àwọn tí wọ́n ń gbé maka àlùkárámà àwọn tá a ní wọ́n ń gbé maka yìí wàhùn àti báwù ibn Abbas àwọn eléyìí

tó bá jẹ́ nìlọrin ó lè lọ ilé kí bàbá kàmẹ́lì tàbí ilé kéwù ní tó bá jẹ́ nìbàdàn ó lè lọ má bìí lárọ́ lọ́dọ̀ bá mọ̀tàbà sàlám ó lè lọ dáwà ó lè lọ sí kàràṣì àwọn ilé kéwù ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó túmọ̀ sí pé tá a bá ń sọ̀rọ̀ pé hádà mufassirun nínà tàbírí wàhùwà ní àlè Mákkà láàbùdà ní ayẹ̀kú ní àtúbáyé ní Abbas tá a bá sọ pé ẹni ó mọ̀ tafsir ó mọ̀ bá ṣe ń tú kùránì a lè fi ọ̀rọ̀ rẹ̀ tú kùránì ó sì dára àmọ́kà ajẹ́pẹ́nu àwọn ta ni nínú àwọn tí wọ́n ń tẹ̀lé àbúrò ọmọ Abbas ni kàmùjáyìd gẹ́gẹ́ bí àfa àwọn kàmùjáyìd àfa àtẹni jẹ́bẹ̀ ọmọ tẹ̀sírì fọlórí wà ìkírímà àfa kan ń jẹ́ ìkírímà òun náà ma tafsir gbogbo àwọn ọkọ̀ dáadáa àìsọmọ wa bẹ́ẹ̀ Abu Mujahid Umu Mujahid Abu Ikrima Umu kẹ́ni Umu Ikrima àìsọmọ bẹ́ẹ̀ kò sí nǹkan kan wà àtọ́ bákan náà ara wọn ni àtọ́ ìyẹn làwọn máa ń pè ní àtà kò sókọ̀ kankan tí ń jẹ́ àtà àtọ́ ṣùgbọ́n torí pé Yorùbá àwọn ará Kogi wọn a máa sọmọ wọn bẹ́ẹ̀ láti gbọ́ pé àfa àtà kìí ṣe àtà àtọ̀ àtọ̀ ó kọ dáadáa ní ìtumọ̀ ẹni pé ọrẹ ọlọ́run ẹ̀bùn àtọ̀dọ̀ ọlọ́run wa àtọ́rù náà dẹ̀rọ̀ bá àfa ńlá ni ẹlẹ́kejì nínú àwọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ká máa tú Kùránì mínà tàbíyìn nínú àwọn tábìyìn tí wọ́n tẹ̀lé àwọn sàábé áhàlùlì màdínà àwọn ará màdínà wọ̀rún àti báwọn ọ̀báyì ó lè káà sẹ́ẹ̀rẹ́ àwọn eléyìí àwọn náà láàfá wọn nínú àwọn sàábé tàlàfá àwọn ọ̀báyì bọ̀rọ̀ káà ọ̀báyì bọ̀rọ̀ káà bù yìí rè àwọn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ẹni ọlọ́run first class owó ní arábì wa sọ́lọ̀ láàrín sálà ó arábì kò jọ kan ó ní lọ wájú mọ́ ọ̀ká ìjọ ọmọ kankan ó ní mi ò máa ọ̀ ọlọ́run bá rájìbìrí ìlú sí mi bó ṣe wá rájìbìrí ìlú sí mi ètò ní kó máa sọ fún mi ní wípé kí n ka suratul bá jìnà fọ́ jàmẹ́ tẹ́kùn òjò ọlọ́run tó rẹkọdínáìsì ọba yú gbọ́nùká láti sára bọ́nà ọjọ́ ọkọ̀ rẹkọdínáìsì ti àná wà láì tọ́lọ́ bá rẹkọdínáìsì rẹ̀ tí ẹ dá aláyé àtọ̀ ọlọ́run wa ń torí ọba yìí ọba ara Jibrilu lọ sọ fún Muhammadu sallallahu alaihi wasallam kọ́ ka súrátù lùlá yìí náà fún ọba yìí àbẹ̀bí wa kà fún wọn bu ẹ̀kọ́ sàmúlẹ̀ ọ̀wọ́ tí ọlọ́run dákọ̀ mi àbí ọlọ́run dákọ̀ mi fún àwọn ẹni àlọ́ ọlọ́run dákọ̀ mi mo sì bú ẹ̀kọ́ mi. ìyẹn dákọ̀ ní bùkà olùfara ẹ̀kọ́ ọ̀dọ̀rọ̀ tí ó lẹ́yìn bá dùn gbà ní ìyá àwọn bú ẹ̀kọ́ bí omi tí wọ́n ń sìn lọ́lẹ́ ọkọ̀ ilé ẹ̀rọ ẹ̀kọ́ ọ̀dọ̀rọ̀ náà tó yẹ ní ìsìn bí ká máa sin àlùmọ̀ sóyé ní ìsìn kí ló rẹ̀ wá dùn ibi tí ló rẹ̀ wá dùn dé ẹkún dùnú ni inú àwọn dùn gbà mí lẹ́yìn oṣù mi ò mọ̀lẹ́ tí yóò gbé wọn bí ẹni wa kan ọ lọ sí hajj kò mọ̀ pé òun lè lọ sí hajj láyé ó ń rí káàbà báyìí ó sì bù ẹ̀wọ̀n ó ṣe kí ni jẹ́ náà ó bù ẹ̀wọ̀n ó sọ ẹ̀wọ̀n kí ló dé ọmọ sọkún èmi náà ní maka kùbá yìí yẹn àwọn àfáà tó náà máa tẹ̀sí gẹ́gẹ́ bó ṣe máa kìrọ́ átùlùkọ̀ náà di tẹ̀júwìd àwọn òun wá rè òun náà wá láwọn ọmọ tó ń sọ ẹ̀fọ́ àwọn tábì yìí náà là ń sọ ṣùgbọ́n à ń sọ ta làáfàá wọn aláwọ̀ ará maka tàlàfà àti wọn Abdullahi ibn Abbas àwọn ará Madina tàlàfà àti wọn Ubayy ibn Ka'b àwọn wọn làwọn tó kéré lọ́dọ̀ rẹ̀ náà tàbí nàka zayd gẹ́gẹ́ bí àfàwọn zaydu ọmọ aslam àti àfàwọn abúlé aliya ara àwọn tẹ̀síìrì ni ẹ̀ máa kó pẹ̀lú láyà wa muhammad lọ́nà káà àtàwọn muhammad lọ́nà káà alukóbi tọ́jà ìwọ̀n akóbi tiẹ̀ ó di ó di kọ̀wé ló bá ìgbà méjì ìwé kẹta arúgbó kófà àwọn ará kúfà sẹ́rà ará kúfà tiwọn àwọn náà láàpá wọ́n àti báàrù nílẹ̀ lọ́sọ̀rọ̀ yìí sẹ́ẹ̀mẹ́ ní ìsẹ̀kálùkù ti ní ìbùdó tó wà àfà rẹ̀ ibùdó lọ́sọ̀rọ̀ yìí òun ló kọ́ àwọn ará kúfà ní tẹ́psì táwọn làwọn tàbí ọdún náà tí wọ́n kí ó rẹ̀ kàkọ́tàádà àfà wa kọ̀tàádà wàhálùkọ́mà àfà wàhálùkọ́mà aṣáàbí àáfà àwọn aṣáàbí àáfà ní gbogbo àwọn tá a wá sọ yìí ẹ jẹ́ ká méjì péré nù wọn sẹ́ẹ̀bí lánàá a sọ bí ọ̀rọ̀ ibnu ọ̀sọ́rẹ́ àti ibnu abbas ó ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ mujahid àti tani ọ̀kadà àáfà ní sẹ́lá àwọn méjèèjì àwọn ọ̀rọ̀ pọ̀ tó yẹ ká sọ̀rọ̀ pa wọn. pé wọ́n jiná ní kúránì wọ́n ní àfọwọ́ mujahid akhadha tafsira al-Qur'an an ibn Abbas radiyallahu anhu ọ̀dọ̀ ibn Abbas òun ló ti kọ́ tafsiri ibẹ̀ ló ti gba Qur'an fáàtúmọ̀ kúránì àfọwọ́ ibn òun wá gba ọ̀rọ̀ kan wá nípa ó ní sẹ́rí mùjáhídì ń sọ ọjọ́ kan pé àwọn tún lè mọ́ sáfà alábìnrin àbáṣí tàlàtà àwọ̀dọ́ àti ó ní sẹ́rí orí ẹ̀mẹ́ta láti fáátì àdénàs ni mo fi gba kùránì lọ́dọ̀ inú àbáṣ ṣe ìbáwọn farabalẹ̀ kò kéwù ọmọ ilé kí òṣàṣà àpótí bàbá náà ti bá ti kàlẹ́ ìkíní ẹ̀kejì àwọn ah ẹ̀kíní ọkà kúrẹ́ láti fáti àdínàs inú àbá sọ ọmọ ìtumọ̀ rẹ̀ fún ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ sẹ́yìn gbà ó gbà mí gbogbo wa ó tó tó kàfún lẹ́lẹ́kejì ètò wa gbàgbé yóò ṣe kíní o yóò ṣe ìdọ́ọ̀kù ẹ̀ yóò lè pa bá ẹlẹ́kẹta ó lẹ́ẹ̀mẹta bá lòun ka kùránì láti ètò ṣẹ mẹ́fà ti há ti yìí ìlà há ti má ti yìí láti bẹ̀rẹ̀ dọ́kùn láti bọ̀ láti bo láti bẹ̀rẹ̀ lópin ó ní àkọ́fà rúwá ìdá kúlẹ̀ àyà tán òkífù ìdá kúlẹ̀ àyà wà sálùwà ńlá ó lóun wà máa dá dúró níbi àyà kọ̀ọ̀kan pé àbáwá abbas alhamdulilayi kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ Ar-Rahman Ar-Rahim ustaz ẹ̀dọ́ kí ni túmọ̀ Ar-Rahman Ar-Rahim yóò sọ fún mi ẹ̀ máa sọ. Maliki Yawmiddin kí ni túmọ̀ rẹ̀ ó ní gbogbo ayé àpọ̀pọ̀ ẹ̀ wọ́n ṣe kí ni o òun máa dá ibùn Abbas gbó wọ́n wà bí láwọn àbẹ̀rẹ̀. Wàkánà Sufyan Thawri yẹ̀ kó إذا جاءت التفسير عن مجاهد فحسبك به wọ́n lè àfa sùfìyànù fàwọn àfa aláàjì sùfìyànù fàwọn ara àwọn tàbí òun náà lòun náà òun wá ń sọ nípa mujahid ó ní títẹ̀ sí ìrìkan bá wá látọ̀dọ̀ mujahid kó ló ti tú ọba àwọn ìṣèwádìí ọ̀rọ̀ mujahid àfa aláàjì tó bá ti lè túmọ̀ ìgbà ní ìfọ̀ọ́gbà títún واعتبر تفسيره الشافعي والبخاري إذا أسمى بمجاهد عفا لاني Imam Bukhari àfọ aládìsí tó bá tó bá fẹ́ ṣe tẹ̀síìrì torí pé Imam Bukhari ó ní odidi chapter náà sọ̀rọ̀ Bukhari kìtàbù tẹ̀síìrì kìtàbù a máa fọ̀rọ̀ mujahid a máa fi tú ayé àkùránì Imam Bukhari sì ni àfọ aládòun náà àfọ aládìsí bí ká àfà lákan tó máa kó ti àfà lẹ́gbẹ́ rẹ̀ ìmáàmù ṣàfì ìgbóbá ìmáàmù ṣàfì ìmáàmù ńlá ni yóò tó wá máa kó ti ọ̀rọ̀ ta ní o ọ̀rọ̀ mùjáyìí ọlọ́dà kẹkẹ gbogbo kódà wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ìmáàmù Buhari a máa kó ti ọ̀rọ̀ látọ̀dọ̀ mùjáyìí nínú sọ̀rọ̀ Buhari ìgbà ògbògbò àbí ọlọ́ọ̀bá ni yọ́nu sí wọn àwọn sọ nígbà tí wọ́n ń sàlàyé nípa àfọwọ́ mujahid wọ́n ní ajímọ̀ àti lòwú mọ́tù aláìmọ́mọ́tì mujahidi wàlíhìtì ìjáàjì yìí wọ́n ní gbogbo ìjọ ìsìláàmù yìí ẹnu wọn kò lórí wípé ara àwọn aṣíwájú nípa ìmọ̀ tẹ̀síìrì òun ni mo òun ni àfọwọ́ mujahid wọ́n wọ́n ní àwọn ọlọ́run bá ní kí àbá mùdáyì àbá mùdáyì kò kú sínú ìlú mọ́ka wọ́n wà sáájì wọ́n wà sáájì lẹ́nu tó wà ní sójú jẹ́wọ́ ẹ̀ understand lẹ́nu tó ń kírun lọ sẹ́gbẹ́ wà láìké òkú sínú ikú rere kọ́lọ̀ jáwa ní òkú rere tẹ́lẹ̀ náà wọ́n lẹ́nu orí ṣùgbọ́n ìlú sáà ṣùgbọ́n ǹjẹ́ ọ̀rọ̀ agbóhìnde ọbẹ̀ tó gbórí dìde níbi ìrún ọbẹ̀ gbórí dìde ọbẹ̀ parẹ́ instance kọ̀bá ṣe kí ni o kọ̀bá ní gbórí dìde mọ́ jama tó bá rí bẹ́ẹ̀ àfọ̀rà mujahid tá a lọ́wà nínú àwọn tí wọ́n mọ kùránì ètú nígbà tó fi kú wà wúwà sáájì dùn ọ̀rọ̀ àlẹ́ni tó forí kan lẹ́ni orí sùjúùdù ló kúlé lórí orí kí ló kúlé lórí o orí ọlọ́ba ni kí ọdún wo lọ́wọ́ kú sánà arúgbà wàmíà sánà arúgbà wàmíà ọdún ìjírá one oh four ọjọ́ orí ẹ̀rọ ajẹ́ tàlá fi ń wá sàmọ̀ ní lọ́sàn eighty three ẹ̀jẹ̀ àbúṣọ́lù kọ̀tàdà afára kọ̀tàdà wọ́n náà àfa ńlá làwọn náà sóyà bí òye ṣùgbọ́n kankan ó ṣẹlẹ̀ tó yẹ ká fi kẹ́kọ̀ọ́ lára wọn disability àgbọ̀dọ̀ àwọn oní ẹ̀dùn ẹ̀dùn sọ pé disability is not inability so nígbà míì kéèyàn ọmọ dà pé àbíkọ́ olùpáwọn kankan bẹ táwọn ẹgbẹ́ rẹ nítorí oníkọ́ ọ̀yọ́kọ́ jáde ikú tí òfin ní jí olóògbé sọ̀rọ̀ àbá àkọ́tà dáa nígbà tí wọ́n bí wọ́n bí lẹ́nu tó jẹ́ afọ́jú jẹ́mà ọ jẹ́ kí mo bí afọ́jú sáà tún afọ́jú kò ríran kò ríran ṣùgbọ́n kò ti gbé tó nígbà míì àwọn tó bá jáfọ́jú wọn wà brilliant wà lẹ́wọ̀n máa ń lọ ọ̀pọ̀lọpọ̀ lọ sọ́jà àwọn tó bá jáfọ́jú wàjádà fi tọ́lá bìlẹ̀ rẹ̀ ó wá sí wàhálà lórí pé àlóhùn ọ̀wà ilẹ̀ ẹ̀sìn òun ọ̀wà ilẹ̀ ẹ̀sìn yìí sọ́ra rí àfàrà ọ̀já ìdílà sọ̀rọ̀ ìmáàmù Ahmad wọ́n ló ń sọ̀rọ̀ rẹ̀ ó ń sọ̀rọ̀ tó pọ̀ gá ìmáàmù Ahmad kúrò náà nínú àfàrà aládìsí àfọ́ onífikiri àáfà ńlá ní mọ́mọ́ amadu ó tó wá ń ròyìn kọ̀tàádà ó wá ń sọ nípa rẹ̀ wípé fàjáàlà yanṣuru min ilmihi wa fiqihi wa ma'rifatihi bil ikhtilaf wa tafsir wọ́n nígbà tó dáàrin kan tí Mujahid ti dìbò ti ń fọ́n ìmọ̀ kí bígbà táwọn olówó ètí ẹni máa ń náà lọ́wọ́ ń ná ìmọ̀ lọ́ fọ́n àtàwọn fíkìlù àti mímọ̀ àwọn ìyapa ẹnu kọ̀ọ̀kan àti tefsir tó wá bẹ̀rẹ̀ sí ní spread yẹn. kékeré ìmọ̀ Muhammad ó tún sàlàyé nípa kọ̀tádà ilẹ̀ ẹ̀dẹ́gbẹ̀dẹ́ ìwà fẹ́lẹ́ wọn lọ́wọ́ ń sàánú ẹ̀ pẹ̀lú retentive memory ọmọ tètè àkóso ẹ lọ sọ́dọ̀ àwọn afọ́jú o torí ojú tiwa yìí ó rírì kúrì ojú tiwọn ò rírì kúrì. tó ń dúró àbádẹ tí rírì máa ṣe nínú owó máa ṣá. afọwọ́ wọ́n tó wá ń sọ nípa rẹ̀ wọ́n ní wúwà afọ́fù alìlbásọ́rọ́ tá a bá ń sọ wípé èèyàn àǹkan sórí èèyàn èèyàn lè mọ nǹkan asórí dáadáa nínú odidi ìlú Basra kò sẹ́ni tó lè há nǹkan sórí bí àfàwà kọ̀tàdà lamyasma ẹ máa wo orin tọ́lọ̀ sí fún àṣẹ yìí kò sọ wípé tọ́lọ̀ ń bá gba nǹkan lọ́wọ́ èèyàn yóò fi nǹkan mí rọ́pò ọlọ́run gba ojú lọ́wọ́ ẹ̀ ó fi kéde rọ́pò ọ̀pọ̀lọ tó jí pépé wọ́n ní lamyasma àṣẹ ilá àfihàn kò ní gbọ́ nǹkan kan báyìí ó ti yá sórí tẹ́ ẹ bá sọ̀rọ̀ kan báyìí ìmáàmù kọ̀tádà ṣe kiri o ó ti wọ́n lọ́pọ̀lọ́ rẹ̀ lọ ọ̀fà tó já sí pé gbogbo tó bá ti gbọ́nù tó wà lọ sí ìrìnà yìí ó ti wà lọ́pọ̀ rẹ̀ yọ̀ọ̀mù wá sàlàyé ẹ̀ lọ ọlọ́pàá ní kẹ́ ìmáàmù kọ̀tádà ìyẹn jẹ́ díẹ̀ nínú àwọn tí wọ́n ṣe kiri o tí wọ́n mọ̀ tẹ̀síìrì tẹ̀lé nínú àwọn tàbíẹ̀rẹ́ ẹjá bọ́ sí abala A ààbọ̀ sí ìtumọ̀ sọ́ọ̀tù fàtíhà láìpẹ́ olùmọ̀jẹ́ òbí o ṣùgbọ́n a fẹ́ yanjú àwọn ẹ̀kọ́ kátà yanjú lọ torí àwọn kan ìní òní jẹ́ ká mọ̀ túbọ̀ àní nítorí ibo mi ta fẹ́ yanjú òun ni ọ̀rọ̀ alọ́kọ́sàm jama kí la pè é alọ́kọ́sàm kọ́nà ọgbọ́ búra nínú Quran bí fatihil qaf wà sin kání kọ́sàm àlìyẹ̀mí ìbúra wọ́n wà tá a kí ju ṣẹ́yìn bìrìkìrì mọ́àdọ́ mi bìrì wá mi àwọn ìdá àkàwátì yà wà àbáwátì jama nínú Quran ọlọ́mọ búra wà láàásù fọwọ́rọ́ bí sàmáà. والأرض إنه لحق والفجر وليال عشر والشمس وضحاها جماعة تالله لتسألن عما كنتم تفترون قال فبعزتك لأغوينهم أجمعين irú ẹ̀ pọ̀ lọ́nà Qur'an tọ́lọ̀ wọn máa búra àáfàá ni tọ́lọ̀ fi máa búra nǹkan mẹ́ta ni wà bá àti tà sẹ́rí àwa ọ̀daràn pọ̀ lẹ́yìn Yorùbá èèwọ̀ ni kéèyàn ó fọlọ́ọ̀ búra lórí rọ́ọ̀ ẹlòmíì wá fẹ́ búra ẹyọ kalama la máa ń lò mẹ́tẹ̀ẹ̀ta ayé mẹ́tẹ̀ẹ̀ta ayé dàkẹ́ ẹni wà láì àbíkéyàn ní tàláì àbíkéyàn ní bìláì àwọn wà ní wà láì tàláì sọ́mọ́bì láì lè ṣí láì láì láì wà lọ́ ní sì pa ẹyọ kan ló yẹ kó rí okó ní wà láì èmi kọ́ mo jẹ́ tàláì èmi ni mo yá sọ̀rọ̀ bìláì èmi kọ́ ni mo jí ẹja jẹ́ lọ́sàásùn wà láì tàlá ìṣúná bí lẹ́lẹ̀ sílẹ̀ láì láwà ìlú kọ́ mo jẹ́ òun ló sì jẹ́ àáfà lọ́nà ni lo wà ó bíi kó ní fáwà rọ́bì mo fi ọlọ́run ọba tó dá sánà fọwọ́ rọ́bì sàmá ìwà láwọn mo fọwọ́ tó dá sánà àtìlẹ̀ mo fi búra ìgbà míì ọlọ́run àmọ́ ló bá bíi kó ní lá ó kú sí mù bíi yáwó mi lẹ̀kẹ̀yà mọ̀ àṣẹ́mi ọlọ́run búra ìyá òmìnira kìámà kí mo búra ọjọ́ òmìnira bá àlọ́ wà bẹ́ẹ̀ o lójú ọjọ́ bí ìyá òmìnira ó di mélòó jẹ́ wọn. irú ẹ̀ tó lọ lọ́wọ́ bá sọ nínú bùnmí nínú àlùkùránì ní sọ́rọ́tù sọ́ọ̀d àyà ìtùtù ọlọ́run ní fábí ìzàtìkà láwọn gbogbo ìyá àwọn àdìmọ̀rí èṣù lọ sọ láyẹ̀ olórí burúkú ó ní mo fi títóbi ìwọ ọlọ́run kúra màá sọ gbogbo wọn nù ọlọ́run àti òun sọ gbogbo àwọn ẹrù mi nù àwọn kan bẹ tí wọ́n jẹ̀rù èṣù lọ́pọ̀lọpọ̀ lè sọ sọ́nà èṣù ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ mẹ́jọ lébi àti ìsọ àáfàá lọ́nà tó lè fi ta àkúra bí ibi tó ti ń sọ nínú súrọ́tù láàárín áyà 56 ó ní tàlọ́yìn لتسألن عما كنتم تفترون تالله mo fi ọlọ́run bá búra làtúnṣàlùnà àmọ́ kóńtó tẹ̀fẹ̀lú gbogbo rọ́tẹ̀ pa yàrá pa rọ́tẹ̀ pa mọ́mọ́ wọn padà bíyé wọn padà bíyé o tó wá di yọ̀ọ́ ìdí àlùkìyàmà irú عَنْ ثم لا تسألن يومئذ عن النعيم ọlọ́pàá wá díjọ́ ọ̀gbẹ́ ìdí àkìyàmà á padà bí wọ́n ní ti bíbí tó dájú bóòrò náà ṣe ṣe gbogbo àwọn ìdẹ̀rọ ọlọ́ọ̀ta fún wọn ọlọ́ọ̀tọ́lọ́kúnrọ̀ kúlbàlà wà rọ́bí látúrẹ̀ àfúnnà ìbúra mẹ́ta kúlbàlà wàrọ́ bí làtúbí àfúnà làtúbí àfúnà yẹn láàmù yẹn tàwùkìdì ni nọ́ọ̀nù yẹn tàwùkìdì ni rọ́bí tàwùkìdì ni wà tó ṣáájú ẹ̀. àbá ní ọ̀nà míì tó lè kọjá sí pé bọ́lá ti sọ pé kọ́ wal Qur'anil Majid. kùránì àṣọ̀kún tẹ́lẹ̀ kárí wá ní kùránì ọba fòye tọ́lá wá ní kùránì ọ̀dà owó ọ̀f wal kùránì al-majid azọ́mọ́tì lè kọ́ sáàmù ó ń dúwèé sí pé tọ́lọ̀ fún búra wọn tóbi lọ́dọ̀ ọ̀rọ̀ gbogbo tá a lè fẹ́ máa búra lórí ó sì kíni o ó tóbi lọ́dọ̀ ọ̀rọ̀ wọ́n jẹ́ bí nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn àfa wa ń ṣàlàyé ó ní tẹ́ ẹ̀rí tá a bá rẹ̀ nìkan tó fọ́ ọlọ́run búra bàyá nù azọ́mọ́tì lè kọ́ sáàmù yìí ó ń sọ nípa bọ́nà tá a fi ń búra ṣe tó sẹ́ẹ̀kẹ́kẹ́ mo fi láptọ́ọ̀pù búra wọ́n ní kò tàbí nǹkan jẹ olórí eléyìí ìwọ ló fi láptọ́ọ̀pù búra kí ló ka láptọ́ọ̀pù bàbá fẹ́ búra kí ẹni mo fi spíkà búra àti microphone àbí àtọ́ pé mo fi omi lásán búra rárá mùsùlùmí ọ̀dọ̀ sílẹ̀ ó fi yé pé ń tọ́lọ̀ ọba fi búra nǹkan yẹn nítumọ̀ lọ́dọọdọ́ ẹlẹ́kejì bayanu àníyàtì lọ́kọ́ sáré àlejò ó tún sọ wáá pé tọ́lọ ọlọ́yìn kẹ́ẹ̀bùrá tó gbé ẹmọ kẹ́ẹ̀bùrá lásán o rárá o ẹnu ọgbẹ́ ọlọ́run ti búra yóò lè jàwáàbù lọ́kọ́sà jàwáàbù àlọ́kọ́sà tó lọ torí ẹ̀bùrá yóò wà níbẹ̀ àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn lè wá lóríṣiríṣi ọ̀nà ayẹ̀kú náà lọ́kọ́sà wà ní ìdá àníyà nínú owó já sí pé ẹni tá a kúra lórí ó jẹ́ ní pàtàkì ayẹ̀kúnrẹ̀ lọ́kọ́tọ̀ mùtàrọ́bìnà fi ṣáàní kó já sí wípé ẹni rèé ayẹ̀kúnrẹ̀ kí ni àlọ́kọ́tọ̀ mùtàrọ́bìnà ìṣáàní yóò já sí pé ẹni rèé ẹnìkan tí ń lọ tí ń bọ̀ lórí àlámọ̀rí ẹ̀ ayẹ̀kúnrẹ̀ lọ́kọ́tọ̀ mùkàrọ̀ ńláwó yóò já sí pé ẹni tí a ń bá sọ̀rọ̀ a fẹ́ sọ pé nǹkan tó ń ṣe ọ̀dà mọ́kárù a fẹ́ ránà rẹ̀ agbọ́nrin mi bóyá bẹ̀ láti dúró torí torí tààtì láti láàmà dúró ọ̀rọ̀ kọ́kọ́ àwọn ọ̀rọ̀ sọ́nà òun ni alọ́kọ́sọ̀s jẹ́wọ́ kí mo gbé ó sẹ́rí súrà 28 chapter 28 number 1 sọ́dọ̀ alọ́kọ́sọ̀s kí ni yóò dẹ̀dẹ̀rẹ̀ kan nínú ìlú àdáyé lọ́nà wájú kan bẹ́ẹ̀ nígbà táwọn ọmọ bá ṣe comparative lecture ọ̀pọ̀ lọ́rọ̀ wa mọ́nà òdòmá ọmọ òdòmá gbọ́nsálápù ọ̀dà sí ọ̀dà olóògbé ó ní ẹ̀yin Muslims Why they are máa precise criticize àwa Christians tó sì dàsí pé nínú Kùránì yìí náà súrátù lè kọ́sọ̀s ọ̀bẹ̀ẹ̀bẹ̀ tọ́lọ́ ní ẹ máa kọ́sọ̀s dẹ̀dẹ̀rẹ̀ ọlọ́run á sọ English sọ́jà pé English lọ́lọ́run bá fi sọ Kùránì kalẹ̀ gbogbo èdè lọ́lọ́run lọ́wọ́ ṣùgbọ́n sí english láti ọkùnrin àdìkalẹ̀ ọlọ́wà ní súra yóò súrọ́tùlù kọ́sọ̀s kọ́sọ̀s wà ní kìí ṣe kọ́ church kìí ṣe súrọ́tùlù kọ́ church àbí kọ́ church church church súrọ́tùlù kọ́ church kò sì chẹ́ nínú lágbáwá nàìjíríà yóò chẹ́ ìtàn ní ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ìtàn ìtàn bẹ́ẹ̀ nínú kùránì gbogbo àwa tá a bá ara ń tá a fi lè bíríǹgì àwọn ọ̀pọ̀ òun lè ta àwọn ẹni rẹ tí wọ́n ti lọ ká máa sọ̀rọ̀ àwọn owó àwọn ọmọ wa àáfà àdísẹ́ rí ìtàn yìí àwọn nǹkan kan bẹ̀ tó yẹ ká gbọ́yé alákọ̀ọ́kọ́ ni asudakul resource àbí pọ́sọ̀s àwọn àtàwọn olójó parí àgbà wọn lọ́rùn ni ọba tí máa ń sọ̀tọ̀ òdodo kùránì ló máa ń kó tán òdòdó sínú sẹ́rà ní ìgbẹ́ka dùn torí báwọn nǹkan ìsọ̀yìnìyàt ìdákíwọ́gbọ́ ìsọ̀yìnìyàt àwọn ìtàn Israelites ó pọ̀ pé nígbàtà nàbí ọlọ́kan ọwá mú obìnrin wọn ọwá fẹ́ bá ṣe sí náà ọwá fẹ́ rí ànàbí ọlọ́yìn sí ó sì rán oṣù ìlú àwọn atẹ́ẹ̀tì mọ̀ pé irọ́ ni torí pé wà ní sáà ṣe kí ni ìrìnà ń chẹ́ǹgì àáfàá ní àwọn àtàn yí àgbà kọ́nà ńlọba tó lè sọ òdodo lẹ́kọ̀ọ́lì tààlà wà máa na sọ̀dà òmìnira mọ́ ìhàbí ìlà. Súrọ́tù ní sáyà 87 nìyẹn, kó lè sòdodo tó lọ sọ̀rọ̀. a bá gbà pé ọlọ́run ọba àlékí ọlọ́run ọ́, ọlọ́run bá gbọ́ àwọn ẹlẹ́kejì ahsanul qasas ìtàn tó dáa ju jama ìgbò ló ti wá inú Qur'an jama ìgbò ló ti wá inú Qur'an torí bọ́lá ọba àlejò lọ́sọ pé nánú na kò sọ àlẹ́ ìka ahsanul qasas bima awhayna ilayka dal Qur'an àsáwọn ọlọ́run là ń sọ ìtàn tó dáa fún ànábì pẹ̀lú nǹkan tọ́nà wọn bá fi hàn wá à ń gbìyànjú ká sọ ìtàn tó dáa fún ọ àwọn ò máa sọ̀tàn bí àṣà ṣe ń bọ̀ máa di ẹ a máa sọ̀tàn bá a ṣe ń palàǹgbá lórí òbí àwọn nǹkan mọ̀ Quran kò là ń sọ bàbá ní á ń fáwọn christus àwọn àgbà kan bẹ̀ tọ́já sí wípé yóò ṣàǹfààní jama ìtàtà ní yóò sàǹfààní òun náà pè ní anfa'ul qasas torí kọ́lọ̀ ọ̀rọ̀ pé lápàdé káàlà fi qasas sí ìmọ̀lọ tó ń lè orin nàǹgá ọlọ́ni ẹ̀rí ọbẹ̀ nínú tàwọn èèyàn yìí ibùrọ̀ tó àríwòsòye ọgbọ́n lèwúlì làlùbá fáwọn tó bá ń láàká yìí fáwọn tó bá ṣe kí ni lórí àlùbá àwọn tó bá ní làákàyè àwọn ló bẹ fún ágbìyànjú àti dúró torí pé tí àbá abẹ kan lù a lè má parí ẹ̀ṣẹ̀ ọjọ́ kan afáwa ń ṣe láwọn ọ̀tàrí tẹ́tà sọ yìí asidapu lè kọ́sọ̀s ahisanu lè kọ́sọ̀s àti anfaru asidapu lè tọ́jẹ́ òdodo jù ahisanu lè tó dáa jù àǹfààní tó sàǹfààní jù torí pé àwọn ọ̀tàn yìí lè kó wátì tààfíìrì àfi ìsìlá ìlòkùnrúbì wal àmàlì wal akhlaq ṣe ráwọn ọ̀tàn yìí téèyàn bá ń gbọ́ wọn a máa jẹ́ kọ́kọ́ òtún dáa sí ọkàn ọ̀rọ̀ á di ọkàn tá a ní ọkàn ẹni ọlọ́run wal tá a máa ṣe yóò wá di ẹni ọlọ́run ìyàwó sọ́yàwó ìwà làálà ìwà táàmà rù yọ́ wà á di ìwà ẹ̀yàn ọlọ́run ọlọ́run bá kó sí wá lẹ́nu rẹ̀ ọmọ sí wá lẹ́nu tí ó di ọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú eléyìí òun la ṣe ń dúró níbi ọ̀rọ̀ ìtàn yìí ká tó lọ sínú sọ́ọ̀tù lè fà táhà àsáwọn àgbà tó ń bẹ nínú kùránì ohun mẹ́ta ohun mélòó asidaku lè kọ́sọ̀ọ̀sì ahasanu lè kọ́sọ̀ọ̀sì àti anfarul kọsọs asidakulè tọjú gbogbo ju asanu ìtàtọ dá inú ọgá ilẹ̀ ti ba anfarul ìtàtọ sàǹfààní ẹjọ ẹ̀kọ́ wọn wà bí bí àṣàṣe ń bọ máa jẹ ìtàjàmá àti yẹn níbo ṣùgbọ́n tá a bá mú tàkàrà òtàwọn àṣàbùlùkà àwọn èèyàn tó fi ń jẹun lọ àti tọ́wọ́ àbí àti tí ó ní wá sí àṣàbùlùkà àwọn àgbà àgbà àwọn èèyàn fi ń jẹun lọ ìtàn Yusuf so ní pé ìtọ́nù Quran ọwá láti wá kọ́ wa ní ẹ̀kọ́ ọlọ́kùnrin àlekọ́ àwọn ẹ̀kọ́ náà ká sì lè jòlè dáadáa ọlọ́ọ̀lá kò wáta nílẹ̀ nílẹ̀ lọ tẹ̀sí ilé tí a ṣe ọlọ́gbàá sí o wọ́n sọ subhanaka Allahumma wa hamdika ashhadu an